ولم يولد ولم يقل له كفوا أحد وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله أرسله الله بالهدى وبدين الحق ليظهره على الدين كله ولو كره الكافرون صلى الله عليه وعلى آله وصحبه سلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا عباد الله أتمنى باتين nínú àwọn aburú àti ète ti àṣetán eléyìí tó ṣe kó ti di àwọn rẹ̀ kalẹ̀ ó sì tẹ páńpẹ́ rẹ̀ kalẹ̀ gbogbo ẹni tó lọ́nba kádàrá kọ́ bọ́ sínú àwọn àbí kó rí bọ́ sínú tàkúté rẹ̀ nínú àwọn ẹni tó lọ́n ti kọ aburú sílẹ̀ fún ṣáájú wọ́n dá kó kọ́mọ́sà wà lọ́kàn nínú wọn. àwọn aburú yìí pọ̀ àyíká ìṣètọ́ ó lékè ńká ọkà màmá ọkọjà séèyàn lè kà báwo ni ò ṣe burú báwo la ti lè kà báwo tó gbogbo aburú tó bá ṣẹlẹ̀ nílé ayé yìí kò sẹ̀yìn àṣetọ́ gbogbo àyíká. kò sẹ̀yìn àṣetán gbogbo ọ̀bàjẹ́ kò sẹ̀yìn àṣetán torí di eléyìí ẹni tá a lè mú iná yẹn ṣetán àfi ká sáàdì ọlọ́run gbà wá wá lọ́wọ́ rẹ̀ àṣetán ní àwọn àwọn burúkú kan tó o bá bọ́ lọ́wọ́ kan o lè tún bọ́ sínú ìkejì àwọn àwọn yìí wọ́n wá ń pọ̀ léyìí tó ṣe é pé àfikọ́nà ẹlẹ́dàá wa kọ́ là wá àwọn kíní kejì kẹta ẹ̀kẹrin ẹ̀karùn mẹ́fẹ̀ẹ̀fà tọba bọ́ tọba tó bọ́ lọ́wọ́ àwọn àwọn mẹ́fẹ̀ẹ̀fà yìí àwọn pàǹpà burúkú mẹ́fẹ̀ẹ̀fà yìí ló tó lè rọ́nà lọ. àwọn alákọ̀ọ́kọ́ wọn náà ní pé ó wu àṣetán gbogbo apáta ká di ọ̀tẹ̀ bọ́ ká ya kẹfẹ́ nítorí pé tá a bá ya ọ̀tẹ̀ bọ́ tá a di kẹfẹ́ rí á sì lè jọ máa bẹ nínú náà jahannam pẹ̀lú àṣetán nítorí pé àṣetán nìkẹ́ bó ti ṣe jẹ́ kó lélílé ká níwájú ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa pé gbogbo apáta korongodo lòun ò sórí ibú ẹni tí ó là tí ò ní wa ná nínú wa wọn ò ní jù bíntín báyìí lọ. gbogbo àṣetán kọ́sọ́ wa di ọ̀tọ́ lọ ọ̀tá ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam káde bá a tara nínú ẹni tí ó máa pèpè lọ sójú ọ̀nà ìbílẹ̀ eléyìí wo àṣetán ní pípọ̀ ọ̀npẹ́ kájẹ́ni tí ó máa sojú òun ní gbogbo àyíká yìí táwa náà máa hu orí bú ìwà àdánù táwa máa yanu pàkà láì ronú táwa máa pé tọ́lọ̀ ń bẹ tí máa ń bẹ kọ́ wa mú wa táwa máa pé àwa ti wá ẹ̀kọ́ tá a bá wọn bàbá lórí rẹ̀ làwa náà máa ṣe kẹ́nìkan máa pé wá sí Islam kan àti pé pápá gan ó ń sàn kó ni wá wa ọlọ́yàdé là wá àwa ògùn là máa ọmọ ẹlẹ́yẹ̀sì ẹ̀rí pẹ̀lú wọn kọ́ bàjẹ́ àwọn tí ṣètò ni ti rí mú nu àwọn lọ́wọ́ alẹ́ ìpele eléyìí tó ga nínú àwọn tí ṣètò ni rí tí wọ́n bàjẹ́ ẹ máa kó wọn sẹ́sìn Islam wọ́n máa sọ̀tìkà wọ́n máa yín mú wọ́n máa yẹ̀gẹ́ ìpàkọ́ pé kò sí ntọ́ka wọn pẹ̀lú ntọ́wí yẹn níta wọn sèkú ni wọ́n á gbé bàbá rẹ lọ́ba lálẹ́ jẹ́ àwọn ọ̀fẹ́ Allah àwọn tí ṣètò ni ti rí gbámú dáadáa ọlọ́dà kù mọ́sà wa lọ́kàn nínú wa tí ṣètọ́ni bá wá gbìyànjú pẹ̀lú èèyàn títí ó ní kó ṣẹbọ sọ́lọ̀ ò ṣe ó ní kó ṣe kèfèrí sọ́lọ̀ ọkọ̀ ṣètọ́ni gba gbogbo yẹn dú yìí ó padà hàn pé láti inú ìyá rẹ lọ́lọ́run ti kọ àkọọ́lẹ̀ fún wọ wípé ìwọ o mùsùlùmí lọ́jẹ̀ mùsùlùmí lọ́jẹ̀ o sì wá jẹ́ni tó ti kọ́ bọ́ lọ́wọ́ àṣetọ́ ìwọ ò ṣe nǹkan tí ṣètọ́ni fẹ́ kó ṣe òṣòrí rẹ̀ àkọ́kọ́ lẹ́yìn ọ̀ká ti kọ́ wa láti inú ìyá wa pípé ṣé ìsìláàmù lálọ́ sí láyé àbí kúfúrú ṣé ìmánì láti lù àbí ṣírù gbogbo eléyìí ti síwájú àwọn kan wà tó ṣe pé sábàkọ̀tì lẹ́hùn màìdàlọ́ ìlúṣẹ̀ àkọọ́lẹ̀ dáadáa ti síwájú fún ọlọ́dọ̀ Allah ẹjọ́ parí ọlọ́dọ̀ àkùnṣe wa lọ́kàn nínú wa tí ṣètọ́nù bá ti rí pé òun ò rí ọsọ di kèfèrí ò rí ọyà lọ́sẹ̀bọ ṣètọ́nù ọwọ́ àsìkò ní kíọ́lẹ̀ yóò gbìyànjú ọ̀sọ̀gbọ̀ burú ọba bọ́ lọ́wọ́ eléyìí ẹ̀jẹ̀ àgbẹ̀ lọ pélé kejì báyà yóò jẹ́ rí sínú àwọn kejì àwọn kejì fẹ́ni tó bá ti bọ́ lọ́wọ́ ọ̀sẹ̀ kèfèrí ọbọ̀ lọ́wọ́ ìṣẹ́bọ̀sọ́lọ́ àwọn kejì làwọn àdádálẹ̀ àṣetánì yóò máa yọ bí fara nínú agbada. yóò ma wá gbogbo ọ̀nà láti mú ọ di aládàádáálẹ̀ kéèyàn wá di aládàádáálẹ̀ a máa dùn máa ṣetánì kọjá kéèyàn kàn jẹ́ pòkì àbí kéèyàn kàn máa tẹ̀lọ̀ torí pé ìjẹ́pòkì àti tẹ̀lọ̀ ó kéré púpọ̀ lẹ́gbẹ̀ẹ́ yíya aládàádáálẹ̀ gbogbo ọ̀nà ni ṣetánì ó láti mú ìyàdí ẹni tí ó máa ti àdádálẹ̀ nítorí pé ẹni tí máa ń ti àdádálẹ̀ aburú àdádálẹ̀ ó máa ń lapa lára ẹ̀sìn gangan ni torí ẹ̀ lẹ́sìn rí pé àwọn aládàádálẹ̀ bíi ká máa ṣàfikún nínú ẹ̀sìn bí ká máa ṣe àdínkù nínú rẹ̀ bí ká máa yí padà ká yí lójú padà ká máa pé ẹ torí pé àkàlẹ̀ dúró lójú kan náà ó yẹ ká máa báyé yí báyé bá ti ṣe yí àwọn pèpè rí àwọn ṣe báyìí àwọn náà ṣe báyìí ó káwọn mùsùlùmí náà lè gbé tiwa lárugẹ torí ẹ owó àṣetán kọ ya aládàáda lẹ tí ọba rí ọmú ya pèpè rí orí ọmú ya ọsẹ bọ yóò wù láti sọ di aládàáda lẹ torí aburú àdádálẹ̀ kò ní í ma lórí ti ẹnìkan tabagbataba wò lọ́rọ̀ rẹ̀ padà dà torí pé wọn náà dẹni tó ṣe pé ńlọgun rẹ̀ fáráyé tó ń polongo rẹ̀ fáwọn èèyàn káwọn náà gbà lọ́wọ́ rẹ̀ ẹ̀rí pé bẹ́ẹ̀ ni ti ń pèèyàn lọ di ẹ̀sùn òdodo bóun náà ti ṣe ń fòrò àtọ̀sán pèèyàn lọ di ẹ̀sùn òdodo làwọn aládàádálẹ̀ náà làwọn náà máa palantia tí wọ́n máa pariwo tí wọ́n máa kó ara wọn tí wọ́n máa kó ìyàjẹ owó wọn tí wọ́n máa kó wọn ọ̀rọ̀ rẹ̀ mọ̀ gbọ́ àṣetọ́ ní púpọ̀ torí pé ńgbà tí o ti rí ọmú ṣe kẹfìrí kò rí ọmú ṣẹbọ sọlọ ọkà pé àdáda alẹ ń pè òun torí pé wọn ní àdáda alẹ báàbòlù kófìrí wọṣẹ ó ń gá nílẹ̀kùn àti ṣe kẹfìrí sọlọ ó nílẹ̀kùn àti ṣẹbọ sọlọ. ìṣètò ni bá rí ọmú tí wọn náà di aládàáda alẹ tọ́sọ́ yọ̀kan nínú àwọn ẹni tí ń polongo rẹ̀. kò sí tàbí ṣùgbọ́n ó tún tara àjà aládàádáálẹ̀ di aṣojú àṣetán ti ń pèpè lọ sí di sí ojú ọ̀nà àṣetán ṣùgbọ́n tí ṣetán ni bá gba gbogbo gbogbo pátí tí ò rí láti gbé ọ lọ sí di àdádáálẹ̀ tó ṣe pé ọ̀hàn lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìyànjú wípé ìwọ nínú ẹni tọ́nà pọ́ńtọ́lọ́ rẹ pẹ̀lú sunna tọ́jà ni tó fẹ́ràn tó ti sọ́nà mu tó ti ṣeré rárá tó ti jẹ́ni tó ọ̀tá ló ń pẹ̀lú àdádálẹ̀ ọ̀tá ló ti ka àwọn aládàádálẹ̀ fún àwọn ẹni àná ẹni òfò àwọn ẹni tó ti ń sẹ́sìn òdodo ó bá wọn ọ̀tọ̀ náà tá ànábì lọ kà wọ́n kún. bó wà lẹ́nu pé ṣètò náà tá tí ọjọ́ rẹ̀ tiẹ̀ fún ẹ̀jẹ̀ ìsìnkú ọ̀gbádùn. ṣètò ọ̀nì ti ri pé káà òun ò lè rí ọmú tó bá ń sọ̀rọ̀ lè síbẹ̀ tó bá lọ́wọ́ tako ọ̀kan wọn lọ jẹ́ ṣètò ọ̀nà eléyìí tó pélékè wà ń bẹ́ẹ̀ òun náà ni alukabari ṣètò ni ó gbé ọlọsí ni ká máa ṣe àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ọlọ́kànjọ̀kan oríṣiríṣi rẹ̀ ìwọ náà tẹ̀ ti ń bá wọn kópa ń bẹ̀ ṣètò ni wọn máa ń gbìyànjú gidigidi kò rí ọmú kó ṣe kèfèrí kó ṣe bọ́ sọ́nà kò rí ọmú kó ayé alájàdálẹ̀ à kò burú ẹlẹ́kẹta yìí yọ fẹ́ náà dọ̀kan bí jìbìtì bí irọ́ bí èké bí zina olè jà àfọwọ́rá jàmbá ìsorun wájú pọ̀ mọ́ sí papọ̀ ẹ̀gàn òfófó mùnáfìkì pòkì gbogbo àwọn wà burúkú burúkú tàǹtàn ó rí i pé wọn náà. abalọwọ rẹ nígbà tí ṣètọ́ni tí òtún rí ọsọ ní kẹfẹ́rí torí ọsọ dáadáa rẹ gbogbo àwọn wa bú yóò wá pè sọ rẹ ṣètọ́ni ọwọ́ gbogbo ọ ma máa wọn wọn ọ ma hu ọ̀daràn wọn yóò wá yóò lè mú ti jùlọ lọ tó nípa táwọn máa ń ṣètò ni wọn máa mú wọn dá àwọn ẹsẹ̀ burúkú burúkú wọn lè sọ pé bàbá lè máa mú wọn pamọ́ dọ̀ rẹ̀ tẹ́lẹ̀ àkórí ẹ̀yìn kí á lórí ìyẹn wá lọ́dọ̀ yìí bàbá lè máa mú torí kọ́ jẹ́ bàbá lè máa mú ṣètò ni ó rí i pé òun náà ni wọn máa wọlé èèyàn ká ẹ̀dá pé bàbá lè máa mú tí èsì bàbá lẹ́yìn wọn lè sọ pé à bàbá ẹ̀yin náà mú tí ni bẹ́ẹ̀ dáhùn ọmọdé ẹni táwọn ẹni tí ṣe tọ́nà ọmọ fà á oní ọmọ tí àwọn ẹ̀ṣẹ̀ burúkú burúkú ẹ bá bá jókòó kò ní rọrọ̀ rẹ sọ bí ọ̀rọ̀ lọ́rọ̀ ìwọ tó yẹ kó ọmọ ilé wa dìnnà sí ìwà burúkú ìwọ náà ló ń ti báyìí ọ̀rọ̀ lọ́rọ̀ ńgbà tí èsì kọ́ fẹ́ kó bá wa. ẹ̀rì ẹni tó yẹ pé kó ní ọmọ kọ́ wa ní dáadáa sí oní ọmọ gbé à báyìí bá ti lọ bá jọ mi ìyá gbèrú owó ni gbé kalẹ̀ gbèrú ṣètọ́ ni yọ wá wọ̀nà láti wá àwọn ẹni tí ó bò ń ṣiṣẹ́ àti máa tan ìwà àgbàjẹ́ tí ọkùnrin yìí ń wù yọ wá bá tàkà láàrin àwọn èèyàn. dáàmà kẹ́ni tẹ́yìn ń pè lásìwájú dáàmà kó lè tẹ́yìn ọ̀mọ́ ní pé wí ẹni tẹ́yìn ń pè lásìwájú ó ń bì náà mà ní ẹni tẹ́yìn ń pè lásìwájú ọ̀daràn bárakú mà ní. ara ṣe ti ṣe tán ni màá ṣe olómọ ọ̀daràn òní ó tún wá nínú àwọn ọmọ ẹsẹ̀ rẹ̀ ẹni tó ti sẹ pípolongo wà rẹ̀ fáráyé torí káráyé ó lè bá àdọ́ ọmọ pé èsì èèyàn gidi gbogbo ẹni tó lò ń tẹ̀lé ọ wọn ó lè bá àdí pé wọ́n kọ́ sí gbogbo ẹni tó lò ń gbọ́rọ̀ rẹ̀ ó lè bá àdí pé wọ́n dàkìtì pàkọ́ sí gbogbo ẹni tó lò ń wá àwòkọ́sí rẹ̀ wọ́n lè bá àmọ́ pé irọ́ lásán tí ò ẹni wọ̀nyí ọ̀ lẹ́sọ̀ọ́ sí kọ́jẹ́ pé wọ́n wọ́n tẹ̀lé inú bàjẹ́ ṣètọ́nù tí ṣètọ́nù máa ṣe lò torí ẹ ìwà tó ń tẹ lọ́run lójú méjèèjì tó ń wo àwọn àwà bàjẹ́ eléyìí tí ọ̀dà àwọn àwà rádaràda àwọn àwà pálapàla ọmọ wa sọ pé ẹni tó bá mọ ọlọ́run náà ló tọ́ ọlọ́run fẹ́ ẹ gbọ́dọ̀ kó sọ ẹni tó mọ ọlọ́run ló tọ́ ọlọ́run fẹ́ ipa àwọn táwọn máa kí ó làwọn yẹ káwọn máa tẹ lọ́run torí àwọn ọmọ ìyá sàfúrù là táwọn lè tọ́lọ̀ òfòrí ní àwọn ẹ gbọ́dọ̀ àrùn paraku gbogbo irú yìí tọba gbọ́ lọ́wọ́ kó ọ̀sẹ̀ bọ́ ní ọ́ ó sì gbọ́ lọ́wọ́ pé kébìrì lọ yà ó sì gbọ́ lọ́wọ́ àdádálẹ̀ kọ́ rántí pé ṣètọ́ni lọ bọ́ débi tó dé o. àṣetọ́ni ọ̀fẹ́ kẹ́nìkan sórí rẹ o bí ká sórí ikú kí ti wọ́ bàjẹ́ kọ́tà látàyè títí dá ìyáàmù lílàkàrà tí àṣetọ́ni lákàtà ni. ẹ wá rí ẹ̀yin tẹ́ wá gbadẹ ẹ̀yin ọ̀ gbé ká fún aráyé kí wọ́n gbélé gbọ́ kí wọ́n lè bá àmọ́ntí aláníyìí ṣe àwọn àwọ̀ abútọ́ wà lọ́wọ́ rẹ̀ àwọn àwọ̀ pálapàla tó wà lọ́wọ́ rẹ̀ ẹ̀rí pa àwọn kan gbà sẹ́nu láì gbowó èmi ń dèbò ara yọ pọ̀ ara yọ pọ̀ ń parí gbogbo ẹ̀ tó ń tẹ̀yìn kò ní parẹ́ lórí kó èsì fẹ́ kọ́ lọ́ọ̀ni yóò tún máa ṣe pé ah kódà tó bá gbé lóyún gan mo ṣe kú ọlọ́run lè wo kókó orí jì mí torí ẹni tí ọ̀yẹ́ káwọn èèyàn ó pèlè yẹn rí tó máa ń pèlè yẹn rí ọ̀yẹ́ káwọn èèyàn á ti rí rẹ̀ èèyàn abúlé ọ̀daràn burúkú ọmọlẹ́yìn tọ́ọ̀rọ̀ kájà ìpẹ́lẹ̀ ni ó wù ọ̀daràn náà kápẹ́ àbúrúkú ni ó wù kọ̀yọ́ torí pé tó bá jáde lẹ́nu rẹ nínú òfin ọlọ́run ọ̀daràn ni ọ ọlọ́run ẹ̀dá wa ń sọ ọ́nà alukur'an nínú sóràtù Nur ayà kọkàndínlógún òní iná ladina yuhibbuna an tashia al-fahishatu fil ladina amanu lahum adabun alim dáadáa tó àwọn tó ṣe pé ó wù kápẹ́ ìbàjẹ́ sáà láàrin àwọn olùgbàgbọ́ òdodo ọlọ́ni ìyá ẹlẹ́sẹ̀ ríro ọ̀tẹ̀ tí wọ́n tó bá ti dọ̀ gbẹ̀gbẹ̀ àti ìyá. kìí ṣe wọn gangan ló hu àbàjẹ́ wò kìí ṣe wọn gangan ló hu àbàjẹ́ wò ṣùgbọ́n wù ọ́ ká pé àbàjẹ́ tàn ká láàrin àwọn olùgbàgbọ́ òdodo báwo láti ṣírò rẹ fún ọ̀kan nínú ẹni tó fẹ́ kí ìwà àbàjẹ́ ọ̀tàn láàrin àwọn olùgbàgbọ́ òdodo tí ìwọ bá jẹ́ ẹni ń polongo rẹ̀ láàrin àwọn èèyàn pé lágbájá olọ́mọ̀ fún lágbájá lóyún lágbájá mà ló tí owó ń gbé lágbájá ó máa ní ẹni tí àti ń wá láti jọ yìí bàbá gbé wuli. ẹ ní wọ́n ní sẹ́ni à báyìí báyìí báyìí báyìí ẹni tí ń sọ̀n ọlọ́run ní ìyá tí ni tó bá pé ìwọ gan lọ wá bù. ọ̀dọ̀ ìpínlẹ̀ yìí lọ́wọ́ alákọ̀ọ́kọ́ ó kọ́ bọ́ tí ń ti àdáda lẹ̀ tọ́ba bọ́lọ́wọ́ ẹlẹ́kejì ó tòrò kọ́ bọ́lọ́wọ́ ọ yẹ sẹ̀rẹ̀ wò láwùjọ ti wa nínú ètò kẹrẹ jù nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá tọ́jú ọmọ Yorùbá wọn ò lè má rọrùn lẹ́yìn láì ọmọ Yorùbá bá sọ. So. irú ìwà burúkú wo nìyẹn nígbà tí èsì pé ìwé ọ̀wọ́ náà ni la gbà sọ́wọ́ nígbà táwọn ń bọ̀ wálé ayé ọmọ àmọ amúsẹ́rì rẹ ọmọ ọ ọmọ amúsẹ́rì rẹ ọmọ àfitọ́rẹ ọmọ àfúbáwọ̀ èèyàn nígbà tá a sì mà ike ẹni tá a sọ̀rọ̀ rẹ̀ tá a fẹ́ràn kí ló dé ti wá jẹ́ pé tó ti a ẹ wo bí táṣe tó àgbà wa dé láwùjọ wa gbogbo ẹ̀yà míì tó bàbá yorùbá ti láyé yìí nítorí wọn máa sọ nípa àwa yorùbá ọ̀dà àdì ẹni ẹ̀ńtàn bá yorùbá jẹ́ bàjẹ́ ni ṣètọ́nì ni nígbà tó ṣe pé ìwọ tí ò rí mú pé kò ṣe kèfèrí kò rí ọmú pé kí wọn náà lọ ṣẹbọ kò rí ọmú ọkọ lè rọ tọ́mọ yorùbá ọba ti pẹ̀gàn kọ́ gbádùn tí ọba ti pẹ̀gàn kọ́ gbádùn gbogbo olú eléyìí báyìí ara ètè ṣètọ́nì ni táàfin ní rọ́nà lọ tó bá di lọ́la gbẹ̀dẹ̀ kìyàmù bọ́ ọba pẹ̀gàn náà títí kí ló fi gbà ó lè fi rí rere gbà láyé bíi aburú ló fi gbà àfi kẹ́ni tó ń rẹ̀ ọmọ gbọ̀ ọba gbọ́ wàá tẹ́ wàá tẹ́ kọjá sísọ kọjá sísọ wàá tẹ́. kọjá ọ lọ́wọ́ ẹ̀kú tó kù tó gbègbà nítorí pé ẹni ọ̀pẹ̀ gan rẹ̀ wọ́n ṣàkúrò láwọ̀ iṣẹ́ rẹ̀ ti ẹni wọ́n tọ́ba di lọ́la tó ìgbà yáàmà ẹ̀wọ̀kúta ní nínú ayé wa ẹlòmíì ọbọ ṣe ọbọ ọbọ ọbọ sínú.

ṣètọ́nì lọ́bọ̀ débẹ̀ torí pé ṣètọ́nì ọ̀kẹ́kẹ́ nìkan sórí ilé. à ń sọ̀rọ̀ wá púpọ̀ mọ́ sí pàkọ́ tẹ́fà tó ti fà ìlérè nu sàṣeyàn lọ́bọ̀ bẹ̀. ṣètọ́nì náà tó wọn bá sì rí kẹ́ ẹ máa jà inú rẹ̀ ò ní dùn tí wọn bá sì rí káwùjọ dàrú ọkàn rẹ̀ ò ní balẹ̀ nítorí pé ibi kẹ́ ẹ máa gbára yín gídígbò kẹ ẹ má fẹ́ rí mi ara yín látàn ibẹ̀ ni dunu lórí ikú tiẹ̀ wà ara sí àṣetán ni àṣetán tẹ́lẹ̀ àlọ́ pọ̀pọ̀lọpọ̀ ìpè jákun ẹbí ẹbí kíni pọ̀lọpọ̀ nínú wa ní nbọ̀lẹ̀ wà sí màlẹ́bí ma sẹ́yìn fẹ́ rí wọn sáwọn náà fẹ́ rí yín iṣẹ́ àṣetán ni tẹ́ bá gbé ìwé à láwọn ẹ̀ṣẹ̀ ńláńlá. ó rí pé tí wọn bá ọ̀kan ọ̀bọ́nù omi àṣetọ́ni o nítorí ti di àwọn àwọn burúkú fún wa tí wọn bá bọ́nù ọ̀kan ò lè bọ́nù omi wọ́n wà á mà wọ́n á di èèyàn kan sí náà rọ́ọ̀rù wọ́n fáìlì rẹ̀ má kò sí kò sólù àyíká ti ọmọ wá gbogbo ọ̀nà. láti mú ọ ṣubú sínú àwọn yìí tọba wa gbọ́ àwọn ẹrú Ọlọ́run kan wà gbọdọ sórí ńlá fún táwọn bá ti gbọ́ pé ẹ̀ṣẹ̀ ńlá ní bàbá ẹ̀ṣẹ̀ ńlá ní bàbá ẹ̀ṣẹ̀ ńlá ní bàbá ẹ̀ṣẹ̀ ńlá ní bàbá wọn ó sì gbìyànjú kóra wọn jà ń wọn rí i pé àwọn sá fún gbogbo ẹ torí pé wọn fẹ́ sórí ibu torí pé afẹ́ wà lẹ́nà làwọn fi ń ṣe Islam afẹ́ wọnà làfi ń tẹ̀sán náà wọ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ṣíṣe ètò ọ́nì ọba ríyàn mú nípele ẹlẹ́kẹta yìí yóò gbé lọ sẹ́lẹ̀ kẹrin o ó náà ní ọ̀sọ̀rọ̀ ọ̀nì yóò tìyàn sínú àwọn àti máa dá àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké àwọn èyí tó ti pé táwọn ní àwọn abilé lọ kó rẹjọ pọ̀ léèyàn lórí àwọn gán tó láti pààyàn rún ẹ̀ṣẹ̀ kéékèèké ni wọn àwọn tó bá ní kó kó rẹjọ pọ̀ léèyàn lórí wọn tó láti pààyàn rún. kílọ̀ da akọ́dá kún ma pa wa nù. gẹ́gẹ́ si wàá nù àbí sani bọ̀ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam anabi ni kò iyyakum wa muhaqqirati dhunub ẹ ṣọ́ra fáwọn ẹ̀ṣẹ̀ kéékèèké tẹ́ máa fojú lé na ẹ ṣọ́ra fáwọn ẹ̀ṣẹ̀ kéékèèké tẹ́ máa fojú kéré. فإن مثل ذلك فإن مثل ذلك mẹtẹlu kọ́ọ̀mì nẹ́sẹ̀lú fìfẹ̀lẹ́tì mìíràn ọ̀hún. àpèjúwe àwọn ẹ̀sẹ̀ kéékèèké ọ̀làbí àpèjúwe àwọn èèyàn kan tí wọ́n ń rìnrìn àjò tí wọ́n wá sọ̀kalẹ̀ sínú pápá. فجاء كل واحد منهم بعود حطب tóníkálukú àwọn èèyàn tọ́jà rìnrìn àjò yìí ń gbà wọ́n sọ̀kalẹ̀ sínú pápá tí wọ́n wá ń rìn sọ́tún rìn sósì tóníkálukú lọ́ọ́ mú igi ẹyọ kọ̀ọ̀kan wá igi ẹyọ kọ̀ọ̀kan igi ẹyọ kọ̀ọ̀kan wọ́n ní oníkálukú ọ̀gbọ́dọ̀ mú wá ju kan lọ oníkálukú sì mú bì wá. hatta awqadu naran azima igi ẹyọ kọ̀ọ̀kan ni wọ́n kójọ papọ̀ tọ́jú wá dá iná iná ńlá. ẹ wo kéékèèké kéékèèké tó bá kúra wọn yóò di mà. kéékèèké lọ. pẹ́ẹ́pẹ́ èèyàn kọ̀ọ̀kan igi ẹyọ kan ni wọ́n ní mú wa tọ́ba ti mẹ́yọ̀ kan wá èyí sẹ́ni tá a tún bá wí mọ́ kò sí tá a fẹ́ kò sí igi ẹyọ kọ̀ọ̀kan tí kálukú wa mú wa ìlà wa kójọpọ̀ láfi wá já iná ńlá kí láfi iná ńlá ń ṣe. Ànábì sallallahu alayhi wa alihi wa sallam ó ní nígbà tí wọ́n dá iná ńlá yìí fatọ́bọ̀kú wàṣídáwọ́wò wọ́n fi dáná wọ́n sì tún fi sun àwọn ẹran wọn ní iná tó ṣe wípé látàrí igi tí èèyàn kọ̀ọ̀kan mú kọ̀ọ̀kan wá sọ eléyìí túmọ̀ sí pé àwọn èèyàn fojú kékeré kó fi máa wọ àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké ló kọ pé àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké yìí wọn ò ní rí àwọn gbèsè ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ kéékèèké yìí àwọn ni ó kóra dọ̀pọ̀ tí ò wà ní jẹ́ kéékèèké má látàrí pé ẹdún ní máa wọn ẹ parẹ́ nítorí lọ́dọ̀ ahlu sunnati wal jama'a àwọn sọ wípé látẹ̀bí rọta máa tọ́wà ẹ̀ṣẹ̀ ńlá ńlá kì kì í ṣẹ́kù mà ti téèyàn bá ti tú. yá le ya ibadiya alladhina asrafu ala anfusihim la taqnatu tó rahmatillah inna allaha yaghfiru dhunuba jami'a innahu huwa al-ghafurur rahim. aláforíjì lọ́nà lórí gbogbo ẹ̀ṣẹ̀ yóò wù tẹ́ bá ẹ tọrọ àforíjì bá ti tọrọ àforíjì bó foríjì. àwọn alùsùn náà tó wá sọ pé kéékèèké kìí kéékèèké má nígbà téèyàn ọba ti kó téèyàn tẹpẹlẹ má tí tẹpẹlẹ tẹpẹlẹ kéékèèké ní lọ torí kékeré nìyí. ìwọ́n lọ sọ̀kọ́ ẹlẹ́dí náà yìí sọ̀nì fún ẹ̀fẹ̀fẹ̀ ìrọ̀ ẹ̀sìn wọ̀lùfẹ̀wá ìṣe ìlẹ̀lẹ́mẹ̀. ẹ̀dọ́ máa ń dínà sí àwọn ẹ̀ṣẹ̀ burúkú ńláńlá àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké. ọ̀wọ́n á fojú kéré gbogbo ẹ̀ṣẹ̀ kéékèèké ni tó ọ̀bá fi lè jáwọ́ ńbẹ̀ kéékèèké ó di ní lamọ̀ lọ. torí di eléyìí ṣètò ìjọba rí ìyàmú lẹ́gbọ̀n bíi ẹ gba ìgbógbó yẹn pẹ̀lú ẹ ọmọ sọgbẹ́ ẹ. ẹgbẹ́ tó gbogbo eléyìí lọ́nà owó ojú ọgbẹ́ ní ẹ̀wọ̀n ẹgbẹ́ mi ti náírà má náírà má àwọn fifty million kọ́ nígbà wọn yẹn bí tàwọn eléyìí wọn fún fáìlì gan kò lè wọ tó lórí ọmọ ló mú sọ pé ni àwọn lórí péré àwọn ń

yóò mú yàn ká ìrojú pẹ̀lú ṣíṣe àwọn nǹkan tó ṣe kékeré tẹ̀sẹ̀ àmọ́ kò sí bá a ṣe lè ṣe ká gbalada a lè ṣe ká gbalada ṣùgbọ́n kì í tẹ̀sẹ̀ hmm, yọ ya pé nísìnyí kókó inú ìwé ìròyìn lọ́mọ ọgbọ́n gbogbo gbà dẹ́sẹ̀ àmàládà ò lọ àbọ̀ ọgbọ́n kókó inú ìwé ìròyìn lálago méje àbọ̀ wọ́n parí láago tún gbé rẹ́díò síbòmí nígbà wọn parí di alago mẹ́jọ tí wọn parí alago mẹ́jọ àwọn tó parí mẹ́jọ àbọ̀ o tún yí rédíò síbò mi mẹ́jọ àbọ̀ sí mẹ́sàn àwọn mẹ́sàn àbọ̀ mẹ́sàn sí mẹ́sàn àbọ̀ o tún pọ̀ mẹ́sàn àbọ̀ sí mẹ́wàá o tún pọ̀ abẹ́rẹ́ nígbà tó tún pọ̀ tó wọn ní àwọn wọ́n ti ẹ̀ sọ kókó bọ́ọ̀lù hmm, bọ́ọ̀lù ti lọ lóde àwa fẹ́ràn bọ́ọ̀lù yọba tó ti pẹ́ tó gbé sí a Manchester wọ́n yọ wọ́n tẹ̀sà wọ́n bọ́ọ̀lù tó wá sẹ́lẹ̀ náà Chelsea àti maryland nìkan yóò tẹ̀sí kẹ́. lóṣùn kọ́ sí aago mélòó aago méjìlá wọ̀ ok kọ́sẹ́sẹ̀ mẹ́ abẹ́ládà ò lọ gbà mí ládà ò lọ gbà mí sí àsìkò péréte tọ́lọ̀ fún wa lò láyé yìí náà ló ń lò lórí gbogbo onígbà ìranù ṣé kókó inú ìwé ìròyìn rọ́tọ̀ ọgbọ́ tá aago méjì ààbọ̀ sí mẹ́jọ ṣé sago mẹjọ sí mẹjọ àbọ̀ yàtọ̀ sí ṣé ti mẹ́jọ sí mẹsàn án àyàtọ̀ sí o ti sí mẹ́sàn-án náà yàtọ̀ sí tó kàn lò pété ayé tó lò pété ayé ìranù àbẹ́ ẹ̀rí nǹkan bá wọ́n ti pè súnà àbùhá ọwọ́ òsè ẹ nínú kó à ń fún wa níròyìn eré orí pápá àwa lọ̀gá ìlọ̀ ń gbọ́ ojoojúmọ́ awọn ní kátó fásitì rẹ ṣe àbírú àwọn àrégbè àwọn àránù yìí báyìí. tó ṣètọ́ni náà ni olóma yẹn sí bẹ́ẹ̀ bí bá ti kú táyì wọ́n máa wá wá fún mi ẹ bá kíni sọ̀rọ̀ àti màkó gbogbo ẹtì dàrú tẹ́lẹ̀ náà kí á ní kókó tẹ̀sọ̀ fún ẹ ẹ sọ ẹ̀kọ́ ọ̀rọ̀ yìí fún ẹ sọ kókó rọ́lá. torí ti eléyìí a máa bá dùkọ̀ jẹ́ gbogbo pété ayé wọ́n máa dànù a máa sára wa jẹ́ láti gbàdá ti jẹ́wé àárẹ̀ fi rẹ̀ wúlò lórí kókó yìí náà làwà. tí wọ́n máa gbé wa lọ sáré kókó lẹ́ lómi nǹkan lọ́sí màlẹ́kà kù sí dé. wàlà hàwùlà wàlà kú wàtẹ́ ìlà ìlà. ó máa ń ba tèèyàn jẹ́ o ẹ wá rí i pé gbogbo àsìkò tọ́jẹ́ kó kéré ẹ̀ mọ̀ pé mímí dáàmì ó ló ń kà iye mímí tọ́nà fún kálukú ó ló ń kà tọ́ ọ̀ bá sì mí pé ò ní kú àmọ́ gbogbo mímí tiẹ̀ kí ni dé dáadáa aburú ti dànù rere wo ló fi padà rẹ̀ mọ́ fúnra ara rẹ̀ afẹ́ lọ pé tí ayé bá alọ látàrí pé ṣètọ́ni náà ní bá wa bára fínra kò fẹ́ ká sórí rẹ̀. ọ̀pọ̀lọpọ̀ sì wá ba gbogbo gbèsè ayé rẹ̀ jẹ́ o ọ́ láti gbèsè ayé bá wa tán bàtò ti sọ́nà tí ó jẹ́ kí ọ̀run rẹ̀ ọ̀dà ọ̀dà ju pé yọ̀ bá nǹkan mi pàdé ni yọ̀ bá nǹkan mi pàdé kọ́ náà sàn wà tí ṣètọ́ni tí ọ̀bá tún rí ọmú nù eléyìí yé ti pé wọn náà máa ń ti lọ láyìí ṣùgbọ́n ọba ìṣòro rẹ jẹ́ni lórí wọn bá pípọ̀ kó dùn sókè lọ bí oge nígbésí ayé jẹ láti gbọ́ kan tó kọjú máa ń ka mí tí ó wúlò fún ọ torí Islam náà ní nípa ọmọ màá ń tẹ́sẹ̀lẹ̀ láyìíká rẹ tọ́lá burúkú wa kọ́ ọmọ lé Islam fẹ́ kọ́ ọmọ tí máa lọ àmọ́ kìí ti pín láwa jókòó látẹ̀bàtì tí ọba tí wàá gbọ́ lọ́wọ́ eléyìí tó fàsìkò rẹ ráre ṣètò àná ọ̀nà àwọn kẹfà fún ọ àwọn kẹfà yìí wọn náà ní pé ṣetán yóò mú ọmọ ti àwọn kẹtọ lọ́lá sí èyí tó lọ́lá sílẹ̀ àwọn tí ò lọ́lá lọgbàáyé má ó fi ìtọ lọ́lá sílẹ̀ tí ẹni tó fi lélẹ̀ ni ọba jáde ọlọ wọn ní kí ló dé ó lòún jáde lójú ọ̀nà ọlọ́run lójú ọ̀nà ọlọ́run báwo a fẹ́ pa àwọn èèyàn sẹ́sìn bóòlù tó dá pé èèyàn sẹ́sìn ṣé orí gbandu ló fi pè wọ́n sẹ́sìn ni àbí mà. wà á ní ẹ abáláṣí wa máa kọ́ máa àlùmọ́ ọ̀sọ̀nù pọ̀. ó rí pé ètò ọ̀fẹ́ máa ń ṣe kọ̀ lọ́lá tó ètò ọ̀fẹ́ pàṣẹ o. ètò ọ̀pàṣẹ ni kókó nítorí tí bàbá ní àlébù yẹn ìwọ ò ní mà nípa ẹ̀sìn kí lọ́ọ́ bá wa lọ kó àwọn yẹn ọ̀fẹ́ sì wọ́n lọ́nà. ọmọ wa ṣèṣì ọ̀lọ́lá ó fètò ọlá sílẹ̀ irú rẹ iná lọ́pọ̀lọpọ̀ parí ìgbédáyé rẹ̀ sí ìtò wúlò kò mójútó etí òwúlò ni ọkọ̀ tó sí. yóò tún máa bú àwọn ẹni tó kọjú mi tó wúlò lónìí à ìmàlẹ̀ ni wọ́n ẹ má bàtí kò dé. gbà lúmọ̀ ti tẹ̀yìn ókè ńgbà tẹ̀yìn ọ̀wá jókòó kọ́ ṣé ẹ̀yin mú àbẹ́yìn náà tẹ̀lé pẹ̀lú wọn ńgbà kó dòlẹ̀ kó ká. torí eléyìí náà bẹ́ẹ̀ nú àwọn eléyìí tí aṣetán ni máa lò aṣetán tó bá gba gbogbo àwọn ọ̀nà yìí tí ò bá rí yín mú yóò lo àwọn ọmọlẹ́yìn rẹ̀ lórí yín o àwọn ọmọlẹ́yìn aṣetán wọ́n ń bẹ nínú àlùjánu wọ́n ń bẹ nínú àwọn èèyàn yóò di àwọn ọmọlẹ́yìn rẹ̀ sí yín ẹni pé gbogbo àwọn àwọn àbúkú mẹ́fẹ̀ẹ̀fà lọ́lọ́wọ́n bá yọ yín bẹ̀ ó súnmọ́ pẹ̀lú jẹ́ mùsùlùmí dì báyìí torí bẹ́ẹ̀ sẹ́gbọ́ sọ̀lọ̀ ẹ̀ ṣe kẹfìrí sọ̀lọ̀ ẹ̀ yà aládàáda alẹ̀ ẹ̀ sì jáde sí àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ẹ̀ jìnnà sáwọn ẹ̀ṣẹ̀ kéékèèké àwọn ńdọ́tọ́ ẹ̀ jẹ́ kọ́ bá yín lásìkò jẹ́ ẹ̀ jẹ́ni tó ṣe é pé ọ́tẹ̀bà sí eŋti ọ̀lọ́lá fi ńtọ́lọ́lá jùlọ sílẹ̀ ẹ ti bọ́ lọ́wọ́ àwọn tàkúté mẹ́fẹ́ fà tí ṣètọ́ni máa ń jẹ fún yàn yìí àṣetọ́ni tó a rí i káì gbogbo ọ̀nà tó ń gba àwọn òrí yín mú gbogbo àwọn àwọn àwọn tó ń tẹ sílẹ̀ fún yẹn kó bẹ̀ etí ṣètọ́nà wà sèmi kó lè bá àwọn pété ọba bọ́ lọ́wọ́ gbogbo ètò síwájú àwọn eléyìí ó sì máa bọ́ farafin yóò lo àwọn ọmọ ogun rẹ̀ lé ọ lórí nù nínú àwọn èèyàn àti àwọn àlùjànnú yóò ní kí wọ́n máa gbógun lórí rẹ̀ yóò ní kí wọ́n máa ti tẹ̀ mọ́ yóò ní kí wọ́n wá gbogbo ọ̀nà láti rí ọgbẹ́ ali rí nínú wọn tí ọmọ pè ọ́n kébìrì mùsùlùmí nìwọ àṣetọ́ ni ọ̀sẹ̀ wọn ti ọ wọn ni a ẹni tó ti di kèfèrí ẹgbẹ́ yìí náà rí nínú gbèsè ayé wa wọn kàn wọ ẹnìkan tuntun ni mùsùlùmí ni ọ tọ́ dáadáadáa tó ti bọ́ lọ́wọ́ gbogbo àwọn èdè àṣetọ́ nìyí àwọn ọmọ kan kan dìde wọn bá ní kèfèrí ni ọ tí wọn náà bá sì gbọ́n tó bá wọn náà bá máa jà pété kí ló kàn pẹ̀lú gbogbo ẹ̀dàpọ̀ ẹni tẹnu bá ń ẹjọ́ máa ń kí wọ́n sá ti jẹ́ páàrin rẹ̀ àtọ́lọ́ ńkọ́ ọ̀dà. wọ́n tún máa pè ọ́ ní ẹni tó ti sin náà torí pé o ti bọ́ lọ́wọ́ gbogbo àwọn èsì àṣetán o tí ìwà bọ́ lọ́wọ́ èsì rẹ̀ tí máa gbọ́wọ́ àwọn ọmọlẹ́yìn rẹ̀ sí wọ́n máa ló sin náà wọ́n tún máa bọ̀ jẹ́ ó ń bíbí àyọ́ nínú èsì àṣetán nìyẹn nítorí kò ti bọ́ lọ́wọ́ gbogbo àwọn ète rẹ̀ yòókù nítorí wàá kú ní ìsinmi kó lu àwọn ọmọlẹ́yìn lórí rẹ̀. yóò tún máa lo àwọn ọmọlẹ́yìn rẹ̀ lọ́sọ̀ pé ayọ́sọ̀rọ̀ ah, fún ẹ jìnnà sí jẹjẹ ní dáa fún wa wọ́n lè wọ́n pẹ́ sí i wọ́n pẹ́ sí ọlọ́run lẹ́nu rẹ̀. nínú àwọn ìgbà ṣẹ̀tàn tó rẹ̀ bọ́ lọ́wọ́ gbogbo àwọn àwọn ṣẹ̀tàn eléyìí tó wàá kú tí wọn náà bá wá jẹ́ pọ̀ bá gbọ́n kọ́ lápá wọ́n àmọ́ bẹ́ẹ̀ wulẹ̀ jọba jọba alájọ fún alùra wa tẹ́tí sọmọ pé ṣètọ́nù tí ó tún tọ́ padà sáwọn àpèlè mẹ́fà tó ti síwájú gbàtúwọ̀ náà bá ń ṣe wèé pẹ̀lú àwọn wèé yọ padà ṣẹlẹ̀ pé ṣètọ́ni lè mú ọ látara pọ́ ń jàjà gbìlà lórí ara rẹ kọ́ fẹ́ fọra rẹ má ó lè tún dọ́ padà sí kọ́ padà sí kẹfẹ́rí tí ò rí ọmú lákọ̀ọ́kọ́ ó lè dọ́ padà sí pé kó o tẹni tí ọmọ tẹ̀kọ́ sọ́lọ̀ pé àwọn kinní yìí wọn ò fẹ́ gbà lọ́wọ́ ẹ̀rọ bẹ́ẹ̀ bá mú oògùn kan alẹ́ oògùn ọ̀dà lóòótọ́ àmọ́ bá mú oògùn òfò kẹta lè fún àwọn abúlé àbí òye wa ìwọ náà bá ti kó tún padà sẹ́yìn ṣètọ́ni tún lè tì ọ́ látàrí pọ́n jájà gbìlà fúnra rẹ̀ ó lọ́nà ọba tún da aládàáda lẹ̀ gbẹjọba gbà ládọ̀ fún tẹ́ látàrí pọ́n jájà gbìlà fúnra ara rẹ̀ ó lè padà jẹ́ tí ó máa tẹ̀sẹ̀ ńláńlá gbogbo ètò ti bọ́ lọ́wọ́ ṣètọ́ni tó fi ṣètọ́ni ọ̀fẹ́ kọ wọ́ sínú àwọn akíní burúkú yẹn ni ó sì máa lu àwọn ọmọlẹ́yìn rẹ̀ lórí rẹ̀ àìmọye ẹni tí wọ́n sọ̀rọ̀ tàbí sọ̀rọ̀ sọ̀rọ̀ subhanallah ala hawla wala quwwata ala ila ẹ ọ̀daràn burúkú ọmọlẹ́yìn ṣẹ̀tọ́n torí subhanallah ẹ̀tọ́ sọkọ̀ yọ kú lábẹ́ ọmọlẹ́yìn ṣẹ̀tọ́n ṣẹ̀tọ́n ni náà mọ subhanallah ṣẹ̀tọ́n ni náà mọ ala hawla wala quwwata illa billah síbẹ̀síbẹ̀ lè má mú wọn nínú náà jahannam sọ eléyìí túmọ̀ sí pé ìwọ ni wọ́n lọ gbẹ́ tó bá ti lè rẹ́ sínú ẹ̀sẹ̀ pọ̀ ojú wa bọ́ lọ́wọ́ àwọn kìíní àwọn kẹ́ni àwọn kẹta àwọn kẹrin lórí ẹlẹ́kẹfà òròpété tán ni ó fi ọlẹ̀ kò ní fi ọlẹ̀ o àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ yóò tún máa lò wọn torí pé àyíbá mà ó ṣe é ṣe kó tó yọ ọmú kọ wá padà ṣubú sínú tó ti ṣubú sí lákọ̀ọ́kọ́ wọn máa ní wọn ṣọ́ra fún ọ wọn jìnnà sí ọ wọn máa wọnà láti jẹ́ pé wọ́n pa ìmọ̀lẹ̀ rẹ lọ́sàn-án gàgàn kọjá pé àwọn èèyàn ṣàǹfààní lára rẹ̀ má so wọ́n máa wá ọ̀nà láti kókó kókó tí ìwọ náà lọ́kàn tó fi máa wo pé à tálẹ́ ẹrù pẹpẹ bá fà mo lè jù bẹ́ẹ̀ lọ báwọn kí ṣètò àti rí wọn náà mo lè jù bẹ́ẹ̀ lọ ẹ pẹ̀ ní yọ. díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ tó fi ṣubú sínú ọ̀kan nínú tó ti bọ́ lọ́wọ́ rẹ̀ tẹ́lẹ̀ torí ẹ̀ ṣètò yóò máa ja èrò rẹ̀ lógun nítorí káwọn èèyàn má bàa ṣàǹfààní lọ́dọ̀ rẹ̀ ní ìsìn àyín kọ́ àyàn lẹ́sìn bàtí àwọn kọ́ àyàn lẹ́sìn ẹnìkan kọ̀ wá ní wọ́n tó ń bẹ̀ wọ́n kò ní já pàpà èmi mọ̀ sọ bẹ́ẹ̀ wàá já so nítorí òun fẹ́ ṣe ni pé kó gbé yín kó wá àwọn èèyàn tẹ́ ń bá sọ̀rọ̀ lọ kí a lọ bá pé tá lọ ń bá tó kò ní já ìwọ náà ìròkó yìí rẹ̀ pé ó ní ó tiẹ̀ lè dàrú yóò bá di pé ẹ bá wọ jàkadì àwọn yóò bá wọ pé ah, aṣọ ta làbá o wọ́n máa bú yẹn àwọn yóò ní dáa fún ọ lọ́wọ́ túmọ̀ sí gbogbo ní dáa fún ọ wọ́n fẹ́ tọ́ ọjà yẹn ní ìṣe àti ẹ̀tọ́ nílé léyìí àwọn ẹ̀jẹ̀ ń wá àdúgbò náà wà tó máa wá àdúgbò ó máa ta làbá ìtòun fẹ́ láti rí mú iná ló ti rí mú ohun òòló kọ̀ọ̀kan tó fẹ́ dáàbò bò táńtà ó kọ̀ ọ́ làwọn yàmùyàmù ọ̀sẹ́ni tó dànù. so amóhùn fẹ́ gba ẹ̀kọ́ tẹ̀ rí kọ́ èèyàn yẹn wọ́n fẹ́ bàjẹ́ ọfẹ́ dínà àǹfààní táwọn èèyàn ń ṣe lára yín ọfẹ́ dínà rẹ̀ tó fi jẹ́ pé èyí táwọn èèyàn ò rí nípa àwa yín yóò jẹ́ ọ hàn àwọn èèyàn ti torí ètò hàn wọn làwọn ò gbọ́rọ̀ yín má àti èèyàn so èèyàn gbọ́dọ̀ gbọ́n kọ́lọ̀ èyàn ò lè dágbọ́n àfi kọ́ lọ́n ò jẹ́ agbọ́n ẹni tó sì fẹ́ sí ọ ó máa ń tọ́jú àlọ́ àfi tọ́lọ̀ wọn bá bá ní kí òye kí lẹ́rìn ọmọ parẹ́ lórí ìtẹ̀yàn náà ńlọta òfin ní rí gbèsè torí di àṣetán yóò fẹ́ kápò kú ọ̀parẹ́ máyé la èyí tó lè fi sọ aráyé lóore tí wọn ò fi ní wọná tí wọn fi wà lè náà kọ́ má lè sọ iṣẹ́ ṣetán yìí. gbogbo ọ̀nà ní ṣètò àná máa wá tẹnìkan bá wà máa lẹ́sìn yóò mọ̀ wá gbogbo ọ̀nà kẹ́ má rí wọn kọ́mọ yóò mọ̀ wá gbogbo ọ̀nà kẹ́ni tí ń gbọ́ kọ́mọ gbọ́mọ yóò mọ̀ wá gbogbo ọ̀nà kẹ́ni tọ́nà wọn bá ti fi mànà kọ́ padà sí di oríṣi eléyìí fura o èyí tí ọlọ́run ti ní nínú ṣètò eléyìí àti ti ètè inú àwọn ńlá ṣubú sí ẹ ká gbìyànjú ní gbogbo ọ̀nà kọ́nà láti rí pa àjàgà bọ́ lọ́wọ́ àwọn àwọn burúkú yìí ká lè bá àjẹpá sórí ilé jálẹ̀ láyé àti lọ́la gbẹ̀ndà abẹ́lẹ́ ẹlẹ́dàá wa pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àtàwọn àròyìn rẹ̀ tó ga jù kọ́dà kò kọ́ sànù wa kó jẹ́ ká bọ́ lọ́wọ́ àti ètè kó sì wá lọ́mọ àlùjánnà kó forí jìn wá bá tó kú kó forí jìn wá lẹ́yìn ikú wa kó di won ba to lọ́la di won leyin iku wa ko sanu lola أقول قولي هذا وأستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله lẹ́yìn ìgbà tá a ti mẹ́nu bà díẹ̀ nínú àwọn ètí àṣetọ́ọ̀nù àti aburú rẹ̀ àti ìròyìn ìròyìn burúkú tó máa ń dà sọmọ èèyàn lọ́kàn táyé fi ń dàrú táyé fi ń bàjẹ́ ó sì wé mi ọjà wípé ó wù wá náà láti mọ ojú ọ̀nà wo la wá lè gbà á kafe bọ́ lọ́wọ́ aburú àṣetọ́nì pé esu sọ̀tà wa mẹ́rin kó mbẹ́ ọ̀tà wa iyèméjì ò nípa kọ́tà wa kọ̀fẹ́ kọ́tà fún wa ọ̀fẹ́ kìtì wọ́n bàjẹ́ ni kọ̀fẹ́ wa sọ̀nà kọ́tà ọ̀nà kọ́tà òrùkọ́ bàjẹ́ ni ajá ike a ti mọ ọ̀tà wa lọ́tà ọ̀nà wo wa máa bọ́ ma lọ́wọ́ ẹ jẹ́ ká tẹ́tí gbọ́ àwọn kan tí sẹ̀rí àwa mú wa tá fi lè bọ́ lọ́wọ́ ètí àṣetọ́nù. táàfì jẹ́ pé kò ní rí wa mú kò ní jẹ wá ọjà alákọ̀ọ́kọ́ onáni al-isti'adatu billahi minash shaytanir rajim ká máa sáàdì ọlọ́ọ̀ níbi aburú àṣetán a'udhu billahi minash shaytanir rajim gbọ́dọ̀ yìí ẹ mẹ́jẹ̀ ọpẹ́ sẹ́nu wa gbogbo gbàdá bá ti rí pé afẹ́ǹtìwà burúkú kan wá sọ́kàn wa mina ṣẹ̀tọ́nù rọ̀jì. ó lágbára láti bá ṣẹ̀tọ́nù ìjà ó kọjá ká lọ wá ìbọn àtẹ̀tù ká máa wá àyìn títa ọ̀tátòrì tẹ́gbẹ́ wọ òun ní rí wọ. àmọ́ àwọn tó fi lẹ́yìn mina ṣẹ̀tọ́nù rọ̀jì kò sí bí ṣẹ̀tọ́nù ṣe lè mè gégé kí ó bọ̀ lọ́wọ́ òkú yẹn kò lè bọ́. torí ẹ̀ ń gba tani méjì nítòsí ibi tí ànábì Muhammad sallallahu alaihi wasallam wà tí wọ́n jà tí wọ́n ń búra wọn èébú ikọ́ anabi ọsọlá àṣọlá ni wọn máa ń tó ṣe pé tẹnìkan ni wọn bá sọ irú bínú burúkú tí ń fi yìí yókò àwọn sàhábà ní kíni ó ní a'udhu billahi minash shaytanir rajim torí ẹ̀jẹ̀ máa ẹ̀jẹ̀ káwa ní òun ra sí a máa fi lé àṣetán níjẹ ó lè jẹ́ pé àwọn nílùra wọn nulẹ̀ kí a wá ládàá títí ah, a'udhu billahi minash shaytanir rajim a'udhu billahi minash shaytanir rajim ṣètọ́ ni ọ̀tà ọwọ́ àbùsọ̀wọ̀ ṣètọ́nì tèèyàn bẹ́ẹ̀ sọ àwọn òbí láàrin náà ṣètọ́nì rọ̀jẹ́ gbàgbà kò ní lọ tòró ń wà lẹ́gbẹ̀ẹ́ yín ọlọ́run sọ pé mílẹ̀ jìnnàtì wọn náà àṣetọ́nì bẹ́ẹ̀ náà àlìjànú bẹ́ẹ̀ náà èèyàn tàlìjànú ó ta ó kù tèèyàn tọ eléyìí àrùdù bìláyì mi náà ṣètọ́nì rọ̀jẹ́ nínú tí ó jẹ kárí ṣètọ́nì lé oníkà máa wí dáadáa tòró ẹlòmíràn sọ pé àwùsù kí ni jẹ́ àwùsù yóò bá lẹ́bùn nígbà tó sọ pé àwùjọ ọ̀hún ìkàkẹ́ wà lọ́wọ́ àyàn ń ṣeré ọ̀hún sì palẹ̀ máa ní. a'udhu billahi minash shaitani rajim wàá wí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni bàbá fẹ́ kí alukur'an a tún máa wí gbólóhùn yìí sáájú ká tó sọ bisimilahi rahman rahim. ẹlẹ́kẹ̀jì kul a'udhu bi rabbil falaq kul a'udhu bi rabbin nas àmàkè pàápàá jùlọ lẹ́yìn gbogbo sọ láti ọ̀ràn yẹn kọ̀ọ̀kan anabi sallallahu alayhi wa sallam ọkọ wa ká máa ké sùrà méjèèjì lẹ́yìn gbogbo sọ̀láàtì ọ̀ràn yẹn kọ̀ọ̀kan lẹ́ẹ̀mẹ́ta mẹ́ta lẹ́yìn àsùbà àti magre àwọn sọ̀láàtì mẹ́ta yòókù ẹ̀kọ̀ọ̀kan torí di eléyìí a gbọ́dọ̀ rí pàǹkì nítorí pé ń bẹ́ẹ̀ nu tọ́lọ́ wọn fi máa dáàbò wa tí fi máa là wá gbà wá lọ́wọ́ aburú àṣetán kò àrùn kò bí rọ́pìlì àti kul a'udhu bi rabbin nas á máa ké lẹ́yìn gbogbo sọ láti ọ̀ràn yẹn kọ̀ọ̀kan tó bá dá ṣùbà àbí mọ́gì yóò jẹ mẹ́tamẹ́ta tó ẹlẹ́kẹta onáni ká máa ké ayatul kursi ayatul kursi ká máa ké ó púpọ̀ pàápàá jùlọ lẹ́yìn gbogbo sọ láti kọ̀ọ̀kan tẹ̀bá ti sálámà ní sọ láti ọ̀ràn yẹn kọ̀ọ̀kan. في تسبيح سبحان الله متى للأكبر الحمد لله متى للأكبر الله أكبر متى للأكبر تواوي تقول بلا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير تأتي وطاء أتي آية الكرسي قل هو الله قل أعوذ برب الفلق قل أعوذ برب النعم anabi wa muhammed sallallahu alayhi wa alihi wa sallam ó sọ nínú àdéhùn tó gún régé wípé ẹnìkan ò ní máa ké ayatul kursi lẹ́yìn gbogbo sọ̀láàtù ọ̀ràn yẹn kọ̀ọ̀kan kí nǹkan kan wá di lọ́nà láti wà lẹ́jánà yàtọ̀ sí kú ìyẹn ni pé téèyàn bá kú tó sì jẹ́ mùsùlùmí kéèké yìí ta láìka ayatul kursi lẹ́yìn gbogbo sọ̀láàtù ọ̀ràn yẹn kọ̀ọ̀kan ó wà lẹ́jánà bákan náà ká tó sùn lójoojúmọ́ á fi ayatul kursi torípa anabi sallallahu alayhi wa sallam ó lẹ́nu kẹ́ni tó bá fi lè kẹ́ ayatul kursi kó tó sùn lọ́jọ́ kan ọlọ́run ọbọ̀ yan ẹ̀sọ́ kan tì aburú kò ní dé títí tí ó fi jí lówùrọ̀ òbúkátà kan máa ti ọgbẹ́rẹ́ kan àbíkọ́ máa fi kíní kan fọ́pọ̀ mu yẹ́nì kan ọlọ́ba máa fún ọ lẹ́kọ̀ọ́ jẹ lójú oorun ìkẹ́ni kan mọ̀ nà ọ́nyá lójú oorun kékeré ń jẹ́ bẹ́ẹ̀ kí á sọ kúròkìrì ìmánì rẹ̀ bá dúró déédéé aburú kan ní sọ. bẹ́ẹ̀ ni kíké Suratul Baqara pàápàá jùlọ ilé tá a máa ń gbé ká máa ké Suratul Baqara ń bẹ̀ òun náà ni ọgbọ̀ ẹlẹ́ẹ̀kejì nínú alukur'an òun lọ tẹ̀lé Suratul Fatiha wọn lálùjọ náà ní bá yín gbélé náà ìbá fẹ́ lé ṣètò ànijáde nínú léyìn ẹ máa ké suratul Baqara nínú léyìn ẹ máa ké àdúpẹ́ fọlọ ẹ máa ké àwọn ọmọ yín máa ké ẹjọ wọn máa ké nínú lé àtẹyìn àtìyàwó àtọmọ ẹnìkan máa ké tọ́ ọgbọ́dọ̀ ẹgbẹ́ kásẹ̀tì rẹ̀ sí ẹjọ́ ọmọ ká ọmọ ká nu lẹ́yìn àmbẹ́lọ́ pé kíké tí kásẹ̀tì náà bá ń ké nu lẹ́yìn kọ́jẹ́ sábàbí àṣetọ́ni jìnnà sílẹ̀ yín. bákan náà àmọ́lé tí ti máa ké súrọ́tù Baqara tí ṣètọ́ni wa jìnnà sí kò ní sí àtúrọ̀ kò ní sí àtúkọ̀ kò ní sí àrìmálẹ̀ nítorí tí gbogbo àwọn ọ̀rẹ́gbẹ́ bá ti wà súrọ́tù Baqara kọ̀ nítorí pé ilé àwọn ṣètọ́ni nìyẹn ilé àwọn ṣètọ́ni nìyẹn ẹni tí fẹ́ kí tọ́lọ́run wúlò fóun yọjà wọ́n di tàṣetọ́ lọ́wọ́ àwọn ìṣètọ́ni náà lọ fẹ́ lé dànù àwọn ló tó so àwọn ló tó kọ́ àwọn ló rì mẹ́lẹ̀ bóyá ìṣètọ́ni ṣe báyà gbélé. bákan náà nínú ìdátúmọ̀ọ́sí láti ráàbù òun náà ní ká máa ké àwọn áyà tó wà ń parí Suratul Baqara. àmọ́ rọ̀sọ́lù bima unzila ilayhi min rabbihi wal mu'minun títí dé ìparí Suratul Baqara pàápàá jùlọ Ànábì tó wà ní parí Suratul Baqara ẹnikẹ́ni tó bá fi lè ké kó tó sùn kàfàtà àwọn méjèèjì tó títí tó bìtì sáyé wọ́n tó eléyìí túmọ̀ sí pé ké ọ pàtàkì púpọ̀ ó pàtàkì púpọ̀ kò sí tó ṣe fi wé ké ìwé ní ìwé rọ lẹ́sẹ̀ fi wé ké ẹbí wọ́n kọ̀wé nítorí oúnjẹ wọ́n kọ̀wé nítorí pé wọ́n fẹ́ sáyé ṣùgbọ́n jẹ́ oúnjẹ yẹn èyí àtàlùkìyà ayé àtàkùyà ẹnikẹ́ni tó bá fọwọ́ jábútẹ́mú kí ó à òun náà fọwọ́ jábútẹ́bílẹ̀ ayé o ẹni tí máa ń fẹ́ ìsọ ọlọ́run ó gbọ́dọ̀ máa kí ó gbogbo àwọn eléyìí inú kí ó lọ́wọ́ àkòsí inú òwe kò túmọ̀ sí pé òwe náà da kó fi oúnjẹ tó dé àmọ́ àtàkùyà àmàtà bá kú láyé èèyàn ti lọ lọ́sítù kó sọ pé mọ̀ ń lálàkàlà ogun owó fún wọn fún ọ lẹ́fọ̀ọ́ jẹ lójú oorun ogun owó fún sọ gbọ́dọ̀ máa kí òun. orí ìwọ lọ́nà kíní kan ti pèrè àti takarakìtì lẹ́yìn rẹ̀ a'udhu billahi minash shaitanir rajim tó máa bí dáko dó. so abẹ́rẹ́ òun ọ̀bá fún ọ lọ́sítì tó fi lè yanjú eléyìí kó sí torí rẹ̀ kí pàtàkì púpọ̀. akramakumullah bákan náà la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulk wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir ká máa wí ní gbọ̀gbọ́n lójúmọ́ bẹ́ẹ̀ lànàbí sallallahu alayhi wa sallam ti kọ́ wa ẹnì kan ní wí ní gbọ̀gbọ́n lójúmọ́ kan kí a ṣe tán ní àlìjáná àbí téèyàn kọ́ lágbára lórí ẹ̀ ó sì dájú pé alhamdulilayi gbogbo ala ti wí lónìí bàbá wí kò tí ì pẹ́ o la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulk wa huwa ala kulli shay'in qadir nípa ọgbọ́n kò lè gba ìṣẹ́jú mẹ́wàá lọ́wọ́ yẹn ẹ̀wọ́ adúrú ìṣẹ́jú tọ́lọ̀ fi sínú ojúmọ́ ẹlòmíì fújì ni ọmọ àgbọ̀ fújì òfò fújì àdánù bẹ́ẹ̀ ni kò sí jókòó kò sí jádàánù ìwọ kọ́wọ́ sáré wọ́n máa ti jí ọ níjọ́ gbé ìdàgbéyàn ẹni kọ́ sẹ́nu lé torí ẹ̀ lahul mulk wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir ntí yẹn máa fi lé ọmọ lẹ́nu nù ẹ fi lé àwọn ìyàwó yín lẹ́nu ọlọ́mọ dáàbò bò yín ọlọ́mọ sọ yín ṣètọ́ni dáàlì ó léwu wàláì ọlọ́ni innahu yarakum huwa wa qabiluhu min haythu la tarawnahu aṣetán àtàwọn mọ̀lẹ́bí àwọn fámìlì rẹ̀ àwọn ọmọlẹ́yìn rẹ̀ wọ́n ń rí yín bí dẹ́yìn òkìrì o. so bó làtí wàá fẹ́ bọ́ lọ́wọ́ ẹni táwọn rí i àfi ká pọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ lẹ́dàá o kó fún wa ní ìṣẹ́gun lórí ẹ̀ gbólóyún a máa wí nígbà ọgọ́rùn lójúmọ́ ẹlẹ́kẹ̀je onáni kẹ́sìpọ́tò rìkìrìlà ká máa ṣèrántí ọlọ́run lẹ́nu wa lọ́pọ̀lọpọ̀ wọ́n nítorí pé sáà máa ń ṣèrántí ọlọ́run lẹ́nu wa lọ́pọ̀lọpọ̀ ó dàbí bàtẹ́yìn à ń lu àṣetọ́ni lóòlù ni subhanallah walhamdulillah wala ilaha illallah allahu akbar wala hawla wala quwwata illa billah ṣètọ́nù ọmọ kò ní dákẹ́ ni dákẹ́ kára yìí wọlé sí ọ̀la dákẹ́ afẹ́ bọ́ọ̀sì àti wàá sọ ìwúgbó lọ gbígbà tí yàn lùyàn lónìí kò tó bẹ́ẹ̀ kò tó bẹ́ẹ̀ ọ̀sáyè rí ọ̀sáyè rí yàtọ̀ sẹ́ńtọ́ sí pé nǹkan míì ní máa wí nǹkan míì ní máa gbọ́. bákan náà ẹlẹ́kẹ̀jọ ká máa salu ala ká máa ṣe sọ̀rẹ́ à ó ń bẹ́ẹ̀ ní sí máa ń lé àṣetọ́ ní jìnnà ẹ̀rí pa náà sọ̀rọ̀ lọ́wọ́ àdìsọ́nà fi kọ́ akẹ́kẹ́ tó sùn tàwàlà ààbò ńlá ni fẹ́mi pé á so lójú oorun àmọ́ ti mà pé ńgbà mo sùn mọ́ tàwàlà ó ti ẹ máa ti sọ láti lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n ni wọ́n máa sí i tọ́ bákan náà ẹlẹ́kẹ̀sán gbogbo òwúlò tí ní ìrànwọ́ ẹ má wò wò kú ẹ bọ́ lọ́wọ́ ẹ má wò wò kú òun gbòòwò kú wò ọwọ́ ní ṣètò nínú ọ̀làmù ọ̀dájú pé kọ́mpìnì kan náà lẹ́jọ́ wa. sọ ẹyin ẹ níbi ìwòkúwò sọ ahọ́n rẹ níbi ìsọkúsọ sọ inú rẹ níbi ìjẹkújẹ sọra rẹ níbi ọ̀rẹ́ kọ́rùn. wọ́n ní fi lè ṣe bẹ́ẹ̀ ni wọ́n bá ní ṣètò ìdọ́dájú náà ni pé wà á ti ṣètò àmì lẹ́jọ́ máa mú sùà nínú bàjẹ́ yóò sì máa gà ọ́ yóò máa tàn ọ́ jẹ kọ́lọ́ máa jẹ kí ṣètò àmì ọ̀rá wà mọ́ ọlọ́yìn lẹ́dá wa là ń bẹ̀ pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àtàwọn àròyìn rẹ̀ tó ga kọ́dà kò kọ́ sànù wa kọ́ gbà wá kọ́ là wá lọ́wọ́ àṣetán kọ́ má jẹ́ kí ṣètò àmì kọjá wa lérí ọjà lásìkò táwa ń sọ nípa aburú Ete ìròyìnròyìn àṣetán tó máa fi ń bọ́ mi ìyàn jà àti ọ̀nà táfilé sẹ́gun rẹ̀ lára pé nínú ìwọ ọ̀gá wa anabi tiwa Muhammad sallallahu alaihi wa sallam ẹni tọ́lọ̀ fi sànù wa tọ́kọ́ wa ní gbogbo dáadáa yìí àti gbogbo dáadáa yòó onáni ká máa ṣe àsọdá nítorí pé ọlọ́run ẹlẹ́dàá wa gan-an.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 وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم إننا عبيدك أبناء عبيدك أبناء إمائك نواصينا بيدك ماض فينا حكمك عدل فينا قضاؤك نسألك بكل اسم هو سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وهمومنا برحمتك يا أرحم الراحمين اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم